explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeocean. It's time for Prayer Life with Pastor Sam Adeocean. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá ìtẹ́ fún wa lónìí. Àdúpẹ́ lọ́wọ́ yín torí pé ṣé nítorí pé àánú yín ìyẹn dúró láéláé. Jésù Olúwa ẹ ọpẹ́ wa. bí a ti ń tẹ̀síwájú láti jọ gbàdúrà pọ̀ lórúkọ Jésù lónìí ojú òní tìyín ah mo ní lórúkọ Jésù ojú òní tìyín ah òkùnkùn ò ní borí ayé yín bọ́lọ́run ti bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè ayé ò ní tẹ orí yín ba ògo mà ní fọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi olúwa wa àmín tọ ìyẹn ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ èyí tí ọlọ́run fún yín tó fún àwa náà wípé lónìí àtúnjọ gbàdúrà bí ṣe wa mo gbàdúrà lórúkọ jésù kristi àdúrà ní ṣe tiyín tì ẹ̀yin tí ẹ ti ń pe orúkọ jésù báyìí ẹni tún padà kẹ́ máa pe orúkọ àjèjì lórúkọ jésù lágbára ọlọ́run prayer radio wa tó bá ti ń dìparí oṣù yìí òun ni a máa yọ kúrò pátápátá lórí wẹ́bsáìtì wa mo sọ fún wa ohun tó fà á mo ti ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ fún bí ọ̀sẹ̀ bíi méjì tàbí kó ju bẹ́ẹ̀ lọ gan mo dẹ̀ bẹ̀ wá pé ẹ jẹ́ ká máa migrate sórí YouTube bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ní orí prayer radio tó bá pé orí prayer radio ti ń gbọ́ mi bẹ́ẹ̀ náà ni program yẹn náà ń bẹ̀rẹ̀ ní orí YouTube delay kékeré ló kàn wà láàrin àwọn méjèèjì bí ẹ ṣe ń gbọ́ náà lórí YouTube lọ́ọ́lọ́ báyìí mo fi dá yín lójú pé a sì ń sọ̀rọ̀ lórí prayer radio ṣùgbọ́n tó bá máa di ìparí oṣù yìí YouTube nìkan òun lẹ́ẹ̀tì máa gbọ́ àti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tó fà á òun ló dẹ̀ sì ń dá wa dúró tí àti perfect website wa padà Eh, torí àfẹjẹkẹ nìkan sọ pé àwọn ò gbọ́ òun ló fà á ọlọ́run á sì ràn yín lọ́wọ́ lórúkọ jésù eh, lágbára ọlọ́run ìfilọ̀ kejì ni mo fẹ́ ṣe lágbára ọlọ́run eh, a ní àwọn exciting programs kan tí ó ń bọ̀ lọ́nà hmm, tí bá ní programs kì í ṣe pé a fẹ́ ṣe ìsọjí bó ṣe jẹ́ pé à ń múra fún àwọn nǹkan kan lọ́wọ́ báyìí àwọn volunteers wa àwọn committees wa wọ́n ń ṣe iṣẹ́ takuntakun lẹ́yìn bó ṣe bá yín sọ̀rọ̀ yìí tí wọ́n bá parí iṣẹ́ wọn gbogbo ẹ̀ náà òun ni a máa ṣàlàyé ẹ̀ẹ́ ẹ̀ẹ́ a ní tẹ́pẹ́tẹ́ bá gbàgbé a ti sọ fún wa tẹ́lẹ̀ pé àwọn tí ó ń ṣe bible school wa pé a fẹ́ fi àdàgbà bible school yẹn rọ̀ ìdí ẹ̀ ni pé tèmi bá ti ń ṣe nǹkan tí èrè ìdí tí mo fi ṣe kinní yẹn bá ti wà defeated mi ò ní reason láti tẹ̀síwájú mọ́ bí mi ṣe gbà wọ́pọ̀ yẹ kéèyàn ṣe nìyẹn ìdí ẹ̀ ni pé nígbà tí a announce bible school yẹn hmm, tí n bá sọ iye àwọn tó enroll ẹ jẹ́ ṣìrán ẹ wọ́n ló lọ bí six two five six hundred and twenty-five ẹ ló enroll in less than one month tí wọ́n ti enroll ṣùgbọ́n bó ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí only three people ló parí ẹ̀ mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́ mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́ báyìí èèyàn mẹ́ta òun ló ti parí ẹ̀ just three people náà mẹ́ta yẹn gan ọkọ àti ìyàwó wà lára wọn ẹ̀ẹ́ ìkan nínú àwọn pásítọ̀ wa àti ìyàwó wọn wọ́n wà lára wọn kẹ́ bá mọ̀ pé ó wà very disappointing àwa dẹ̀ mọ̀ nǹkan tó fà á ohun tó fà á ni pé eh, àwọn Yorùbá àwọn àgbà Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá lóògùn téèyàn bá fowó ṣe ẹ̀yìn àròhùn ló máa ń gbé eh, tá a bá mọ̀ nǹkan tó wà involved tá a bá mọ̀ eh, orí platform programs tí a ń lò software tí a ń lò tá a bá mọ̀ èyí tó cost a rí i pé wọn àpè ọ̀fẹ́ ọ̀dà so àti àní ṣèyẹn mọ́ lágbára Ọlọ́run ṣùgbọ́n bógojì jẹ́ ti ọlọ́run lára àwọn programs mo ní exciting programs tó ń bọ̀ lọ́nà òun náà ni pé a ti fẹ́ ní mentoring class yẹn ni pé mo sọ mo sọ lẹ́nu ọjọ́ mẹ́ta tá a bá gbàgbé pé gbogbo nǹkan tí a mọ̀ pátá pátápátá láì ṣẹ́kùnkù a fẹ́ kọ́ àwọn ọmọ ọlọ́run tó ṣetán láti mú ìrere káàkiri àgbáyé yẹn náà pè ní mentorship yẹn ò sì níjọ́fẹ̀ẹ́ lágbára ọlọ́run ètò tó wà ń bẹ nìyẹn kì í ṣe pé bóyá ó ní wàhálà kì í ṣe pé bóyá a ní problem kankan tá à ń fẹ́ kówó jọ fún irọ́ ṣùgbọ́n nígbà téèyàn bá ń ṣe nǹkan táwọn téèyàn bá rí i pé owó yẹn ń bọ́ sófun a ò pé ara o àìmọ́ tó bá serious lé lórí nìkan nìyẹn mentorship class lágbára ọlọ́run ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ yìí tá a bá ti wind up bible school yẹn níjọ́ friday ẹ ò ní nǹkan tó jọ mọ́ theological seminary lórí website wa mọ́ a fẹ́ kúkú jókòó sí bible school a ní àwọn serious classes kan eh, bí school of christian eh, bí school of church leadership be school of prophecy then school of prophets ẹyọ eh, you school of evangelism gbogbo ẹ pátápátá school of holy spirit I need a lot of classes láti ṣe eh, mo sì tó bá dẹ̀ ti tó bá tó bá rọ oníkàkù lọ́rùn náà ló máa lọ sí yẹn pé ó di a tún ran àwọn èèyàn lọ́wọ́ láti mọ ibi tí iṣẹ́ ìrànṣẹ́ wọn wà eh, so that ẹni tó jẹ́ olórin kò ní <laughs> kò ní máa ṣe mírèkù gbogbo ẹ̀ náà ni ó wà ń bẹ wọnú àdúrà wa lọ má ṣe jẹ́ kí ènìyàn borí ẹ̀rípàdúrà ńlá ni do not let man prevail èdè òyìnbó òyìnbó bíbélì nìyẹn do not let man prevail ẹ̀rí àwọn ọmọ mi kan ní nígbà tí wọ́n ń discuss ọ̀rọ̀ pẹ̀lú mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀ wọ́n á sọ fún mi pé wọ́n ní pásọ sáà wọ́n ní òótọ́ ni o mo ní kí ni òótọ́ ni Eh, wọ́n ṣe mo rántí nǹkan tí mo tí mi sọ fún ọ ní ọdún kan sẹ́yìn mo ní <laughs> ẹ má jẹ́ tán yín ohun tí mo sọ mo ń jẹta mi ò rántí <laughs> ká wá sọ ọdún kan sẹ́yìn eh, kí ni mo sọ mà ah, wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yẹn ah, wọ́n ní wọ́n ní mo sọ fáwọn personally pé ohunkóhun téèyàn bá ń là kọjá ìdáhùn ó ń bẹ nínú ayé ènìyàn abẹ́ ẹ̀ gbọ́ òótọ́ ni o mo rántí dáadáa pé mo sọ̀rọ̀ yẹn pé ohunkóhun tèmi o tí n bá ń là á kọjá ìdáhùn wà nínú mi mi ò ní ìdí àti máa yalé kiri ìdáhùn ti wà already ẹyọ àìlókin word ló fà á ẹrí wọn wá sọ kínní kan pé wọn ní ní ìsìn láwọn ṣe rí aláìsí ẹ ẹyọ ní òótọ́ ni pípé bí kìí ṣe pé bẹ́ẹ̀lì pé nìkan wọn ní manua gidi ni lóòótọ́ àìmọ̀ ìbẹ́ẹ̀lì ni ló fi dàbí pé ìṣòro yín ga jù yín lọ ọ̀rọ̀ ọlọ́run ni kẹ́ ẹ múra sí ṣe tẹ́ bá wà nínú ipò kan báyìí tí ò yé yín ṣe rí ánsà yín ẹ yo ṣe oh god ṣe ánsà yín ló wà lẹ́gbẹ̀ẹ́ yín mo dẹ̀ máa ń sọ pé ìṣòro tí ènìyàn ní kọ́ ni ìṣòro ohun tí èèyàn ṣe tó dáwọ́lé ibi tó yà ohun tó ṣe gangan nígbà tó níṣòro yẹn òun gangan ni ìṣòro tó lè bá kú tí ò bá ṣọ́ra òótọ́ tó wà ń bẹ nìyẹn ẹ òun ló dẹ̀ fàtẹ́ fi rí pé ọ̀tá máa ń borí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ẹ eh, àjẹmọ́ àtàkà sí kìrìsìtẹ́nì báyìí á dẹ̀ mú jẹ ìka tó ta yẹn ó dẹ̀ mú ka yẹn jẹ kìrìsìtẹ́nì dẹ̀ sọ́fà lé lórí wọ́n dẹ̀ oh god ètò dùn mí ju ẹ̀mọ́ kan tó dẹ̀ ń bí mi nú jù láyé ni pé ẹ̀yin ẹni á dẹ̀ kúnlẹ̀ síwájú wòlíì wòlíì á sọ pé à ìyá táyé òun ló wà nídìí ọ̀rọ̀ ẹ o ó mọ̀ pé ìyá táyé ló nídìí ọ̀rọ̀ ẹ ṣùgbọ́n ogun yẹn kò ẹni ẹ̀ ò bọ́ nínú ogun yẹn ẹ jọ ṣé orí àwọn méjèèjì pé ẹ wọ́n rí ìrántí ẹ pé à ah, ẹ obìnrin kan olówà ní ìdílé yín òun ló ń ṣe ẹ́ still náà ọdún kẹfà rèé tó tán ti ń sọ fún ẹ o sì tí ì bọ́ nínú ogun yẹn ẹ̀gbọ́n ta ló wá ń tanra jẹnu ẹ̀ méjèèjì ṣé pásítọ̀ ló ń deceive pikin ẹ̀ ni àbí pikin ló ń deceive pásítọ̀ oríṣiríṣi òun ló ń ṣẹlẹ̀ nínú nínú ìgbàgbọ́ yìí kí n tó dẹ̀ fà ní pé àti ẹni tó ń ríran àtẹni tó ń ríran sí wọn ò mọ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n á lu gbogbo ẹ̀ pọ̀ tó bá dẹ̀ ti ń lu ọ̀rọ̀ pọ̀ mọ́ èèyàn lọ́wọ́ wọ́n lu ayé ẹni yẹn pọ̀ mọ́ra nìyẹn àwa máa wá wá wa kò ní rí the more tó ń gbàdúrà the more ni ogun yẹn á máa le sí sẹ kó sinmi kó lè wọ̀nà àbáyọ ẹ rí lónìí bí wọ́n ṣe ń gbàdúrà nípa ọ̀tá gbogbo ẹ̀yin ṣẹ́rí tí èèyàn bá ti ní ìmọ̀ èèyàn máa gbàdúrà pé all my enemies die destroy die àìní ìmọ̀ ni ṣùgbọ́n nígbà tí ẹ bá rí ìyè ọlọ́run tọ́lọ́run bá fi ọgbọ́n rẹ̀ hàn yín ah, ẹ wà rí ẹ wà rí gbogbo ìkùnà yín ah, ẹ wà rí gbogbo ìwà wèrè yín àná pé yé ayé mi o àṣé kàtìkàtì ni mò ń ṣe láti ọjọ́ ẹ̀ ṣùgbọ́n rárá o ọ̀rọ̀ e, e, e, area bíi enemy kúkú yẹn ó máa ń excite wa a máa ń gbàgbé pé ibẹ̀ gangan ni ọlọ́run wà hmm. sọ fún wa bá ṣe máa gbàdúrà lẹ́nu mo lè sọ fún wa pé a tuntun lágbára ọlọ́run ẹ jẹ́ ká lọ sínú ìwé psalm nine verse nineteen ká lọ bẹ̀rẹ̀ àdúrà wa ń bẹ̀ ẹ ìtorí kókó yẹn bẹ̀ ni mo ti mú jáde ó ní dìde olúwa má ṣe jẹ́ kí ènìyàn borí ní orúkọ jésù nasareti mo ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo etíkétí tó ń gbọ́ mi ní sáà yìí lórúkọ jésù ènìyàn ò ní borí yín lórúkọ jésù ẹ rí i pé ènìyàn ní bíbélì pè ń bẹ̀ yẹn tẹ́yìn náà bá dẹ̀ wò dáadáa ẹ̀yọ ènìyàn ló ń gbógun tènìyàn tẹ́ ẹ bá wò dáadáa ìní ni sàtánì ń lò láti ṣe lòdì sí ènìyàn ẹgbẹ́ tẹ́ ẹ bá wò dáadáa kò ní ṣe bí ẹ̀mí ẹ̀mí ẹ̀mí òkùnkùn àwọn demonic forces yẹn ṣe ní agbára tó ènìyàn náà máa lò torí ẹ̀ ní bíbélì ṣe lọ sí gbogbo ọ̀rọ̀ yẹn pé ènìyàn má jẹ́ kí ènìyàn kò borí ẹ já sọ fún ọlọ́run jésù olúwa ẹ má ṣe jẹ́ kí ènìyàn borí mi ọlọ́run ayérayé má jẹ́ kí ènìyàn borí àwọn ọmọ mi ọlọ́run ìdílé mi dọwọ́ yín má jẹ́ kí ènìyàn kò borí Oh Lord, don't let any human prevail over me. Eh? Don't let man prevail over my children. Bẹ́ẹ̀ ṣe máa pín àwọn àdúrà yẹn nìyẹn. Pé Olúwa ẹ ṣàánú fún mi. Àánú ni o. Mo ẹ má jẹ́ àgbàgbé o. Àánú yẹn má jẹ́ kó kò lẹ́nu yín o. Ọ̀rọ̀ yẹn má jẹ́ ẹ mo bẹ̀ yín o. Ẹ ẹ mo mo mo sọ fẹ́nìkan mo ní kò síbi tẹ́ẹ̀ ti lè gbọ́ àánú nínú ayé mi. Ṣùgbọ́n mi kò sọ́mọ́ mi kan tí mo dárú tí mo pè ní àánú. Ẹ mo kàn rí pé orúkọ yẹn <laughs> mi láìkẹ́ lè kéèyàn máa jẹ́ bẹ́ẹ̀. Ẹ ó dìpù ju bẹ́ẹ̀ lọ ẹ sọ fún ọlọ́run jésù olúwa ah, ẹ má ṣe jẹ́ kí ènìyàn kí ó borí mi ẹ má jẹ́ kí ènìyàn borí mi tọmọtọmọ ẹ má jẹ́ kí ènìyàn borí mi tìdílé tìdílé bàbá ẹ fi wá sínú ara yín ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà olú ẹ má jẹ́ kí ènìyàn borí ní orúkọ jésù ẹ má jẹ́ kí ènìyàn borí àwọn ọmọ mi ọlọ́run ẹ ṣàánú fún mi lónìí olú ẹ má jẹ́ kí ènìyàn kó borí ah, ah olú ẹ má jẹ́ kí ènìyàn kó borí ní orúkọ jésù kristi ẹ má jẹ́ kí ènìyàn kó borí ẹ má jẹ́ kí ènìyàn kó borí ìdílé mi ìdílé mi dọwọ́ yín olú ẹ kó wá sínú ara yín ah olú ẹ kó ìdílé mi sínú ara yín o ẹ má jẹ́ kí ènìyàn kó borí gbọ́ àdúrà jésù kristi olúwa wa ha lọ́run mi o ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo fẹ́ jẹ́ ká kọ́ nínú àdúrà tòní ẹ jọ ṣe àti máa ń jẹ́ ká kọ́ ẹ jẹ́ ká máa fi sọ́wọ́ òsì ká máa fi jẹun gba ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ́ máa ń jọ́ ti dàrú yẹn ẹjọ́ tiẹ̀ síbi tẹ́ tí ò ti ní ya ẹjọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo fẹ́ ká kọ́ lónìí òun ni pé lábẹ́ bó ti wù kórí ẹ má fi ẹnikẹ́ni ṣe ọ̀tá yín tàbí pé eh, ibi tí mo lọ nìyẹn pé eh, lọ́nà méjì ló kú sí ìyẹn pé bóyá ẹ̀yin ẹ wá rẹ nìkan gẹ́gẹ́ bí ọ̀tá yín ẹ ti ẹ ti ọ̀tá yín lẹ́ni ẹ wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀ lódì ẹ̀ ń bàjá ah ọlọ́run mi o màá sọ díẹ̀ fún wa tó fi dangerous gan o ìkejì ni wípé ẹ má rí ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ọ̀tá yín ǹjẹ́ ọ̀rọ̀ tí mo sọ ẹ̀jẹ̀ ó yé yín báyìí àkọ́kọ́ ni pé lábẹ́ bó ti kò sí bí yẹn ṣe ṣẹ̀yìn tó ẹ má rí ẹnikẹ́ni pé ẹ jẹ́ ọ̀tá fún un bí a dẹ̀ rí màá dẹ̀ bá fà á bí a mm, mm, mm, ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ sí yín láyé mo bẹ̀ yín màá sọ díẹ̀ fún yín ìkejì ni wípé kò sí bí èèyàn ṣe burú sí yín tó ẹ má rí ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ọ̀tá yín torí kò wọ́ọ̀kì bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ tẹ ìdí àṣírí ibẹ̀ ni wípé tí ẹ bá rí ní tí bíbélì sọ nípa ọ̀tá ah ọlọ́run mi o ó sò ní agbára débi pé kò sọ orí ẹni tó lè rú ẹ ohun tó dẹ̀ ń fà á tọ́lọ́run ṣe kí ń gbèjà ọmọ ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì gan ọ̀tá náà jẹ́ fẹ́lòmíì ètò tó wà ń bẹ́ nìyẹn wọ́n á dènà wọ́n á dènà mọ́ ẹlòmíì ẹ̀tọ́ ẹlòmíì wò ní jẹ́ kó dọ́wọ́ ẹ̀ wọ́n kàn lè kórìíra ẹlòmíì torí pé kíni bóyá bóyá òun ti ń sòtọ́jú tàbí pé wọ́n ló ṣakọ so ẹ má jẹ́ ọ̀tá fún ẹnikẹ́ni tàbí kẹjẹ́ kọ́ ẹnikẹ́ni jẹ́ ọ̀tá yín gbogbo èèyàn neutral àṣà nínú bíbélì ó gbàdúrà tó ní agbára kan ẹ in, in second chronicles chapter fourteen verse eleven second chronicles chapter fourteen verse eleven bẹ́ẹ̀ lè sọ pé ó ní nígbà náà Asa ké pe olúwa ọlọ́run bàbá rẹ̀ ó sì wí pé olúwa kò sí ẹnìkan bíi rẹ láti ran alágbára láti ran alágbára lọ́wọ́ tàbí dojúkọ alágbára ṣe ẹ gbọ́ bí tó ti bẹ̀rẹ̀ àdúrà ẹ̀ ó ní kò sí ẹnikẹ́ni bí ọlọ́run ẹ̀rí tó lè ran aláìlágbára lọ́wọ́ kó lè dojúkọ alágbára ṣe ẹ ẹ gẹ́tì ọ̀rọ̀ yẹn now ó ń sọ fọlọ́run pé ọlọ́run ẹ̀yin nìkan lè ran àwa tá àlágbára lọ́wọ́ o láti dojúkọ gbogbo alágbára ayé yìí n tó ń sọ ń bẹ̀ nìyẹn bóyá tí n bá kà ìbò bóyá tó máa wà clear ó ní and Asa cried out to the Lord his God and said Lord it is nothing for you to help whether with many or with those who have no power. now in tó ń sọ nìyẹn níbẹ̀ yẹn pé ọlọ́run nìkan ló ní ipá àti agbára ló lè ran àwọn tí ò ní agbára lọ́wọ́ kán lè kojú alágbára bí ọlọ́run ṣe ran dáfídì lọ́wọ́ láti kojú gòláyàtì. now ó tẹ̀síwájú àdúrà ẹ̀ ó ní ràn wá lọ́wọ́ olú ọlọ́run wa nítorí tí àwa gbẹ́kẹ̀lé ọ àti ní orúkọ rẹ ni àwa ni ni a fi wá láti dojúkọ àwọn ọ̀pọ̀ ọmọ ogun yìí olúwa ìwọ ni ọlọ́run wa má ṣe jẹ́ kí ènìyàn ṣẹ́gun rẹ ẹ ẹ ti gẹ́ẹ̀tì èdè yẹn àwọn ló dojúkọ ó ti sọnù àdúrà ẹ o wípé àwọn làwọn dojúkọ àwọn ogun tó dojúkọ ayé wọn ṣùgbọ́n nígbà tó fẹ́ parí àdúrà ẹ kò wá sọ pé olúwa má jẹ́ kí ọ̀tá borí mi irọ́ kò sọ bẹ́ẹ̀ ó ní olúwa má jẹ́ kí ọ̀tá borí rẹ ṣé ọlọ́run ló wà ní ojú ogun lẹ́gbẹ̀ẹ́ ni bẹ́ẹ̀ ni torí ìgbàgbọ́ àwọn ará bíbélì ni wípé ẹni tó bá dojú kọ wọ́n ó ń dojú kọ ọlọ́run nìyẹn torí pé wọ́n mọ̀ lọ́kàn ara wọn pé ọlọ́run nìkan làwọn ń sìn ibi tí mò ń lọ gan nìyẹn jésù olúwa lórí mi lórí ọmọ lórí ìdílé ènìyàn ò ní ṣẹ́gun ọlọ́run ó yẹ ká dùn àyẹn ti yé yín báyìí oh lord over my life my children's my families man will not prevail against god ìdí ẹ̀ tó fi jẹ́ tẹ́ máa gbà bẹ́ẹ̀ ni wípé nígbà tí ẹ bá kílèmù pé ẹ̀yin jẹ́ ọmọ ọmọ ọlọ́run ṣùgbọ́n ọ̀tá ó wá ń fi ayé yín tayò ṣàkóso ti ń yẹ̀yẹ́ ọlọ́run ayé yín nìyẹn ẹni tó láti sọ àtọ́fù sọ pé olúwa má jẹ́ kí ọ̀tá borí ẹ̀yin ò ká má bàa pẹ̀ gan ọlọ́run tó ń sìn jésù olúwa lórí mi lórí ọmọ lórí ìdílé ènìyàn ènìyàn kò ní ṣẹ́gun ọlọ́run ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà olúwa lónìí lórí mi lórí àwọn ọmọ lórí ìdílé mi à lórí ọkọ lórí aya bẹ́ẹ̀ ṣe ẹ pé ẹ pé já ẹ dákun gbogbo bẹ̀yìn lórúkọ jésù kìsì ènìyàn ní borí ọlọ́run lórí ìdílé mi ènìyàn ò ní borí ọlọ́run àá ní orúkọ jésù kìsì olú amadé àmà àwọn màkó ìdílé mi wá bá yín ọlọ́run wà ní orúkọ jésù ènìyàn ò ní borí ènìyàn ò ní borí gbọ́ àdúrà jésù kristi olúwa wa ah, ẹ wo mo tún láìkí ẹ bí onísáàmù ṣe bó ṣe tún kọ́ìn àdúrà tiẹ̀ bó ṣe tún pe àdúrà tiẹ̀ yẹn àá ah, nìyẹn ah, nìyẹn nípa ọ̀tá ẹ̀yìn ó dé sèjì kan tó ń gbàdúrà nípa ọ̀tá ó kọ́ìn àdúrà ìbákan ṣùgbọ́n nǹkan tá a máa ń tẹnu mọ́ ó ní psalm thirty five yẹn olúwa gbógun ti àwọn tó gbógun tèmi fìjà fún àwọn tó ń bá mi jà di àṣà tó láwọn kan máa ń sọ fún mi bẹ́ẹ̀ ṣe bí ẹni ká má máa gbàdúrà against ọ̀tá bẹ́ẹ̀ yẹn kó má kú ṣùgbọ́n kí báwo ni psalm mo á rẹ́rìn mo ní máa ṣe o jẹ́ pé ẹsẹ̀ kan ni ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì máa ń múnu bíbélì àbí àwọn oníwàásù wọn wọn á kàn mú ẹsẹ̀ kan wá lọ lọ́rùn ẹ̀yọ wọn ò ní wo the whole concept on that topic wọn ò ní wo ó fẹ́ dàbí ìgbà tí ọba yẹn ni tó ní asán nínú asán ìmúlẹ̀ mọ́fọ ongbonu ayé yìí asán ni no ó wrong bẹ́ẹ̀ ọba yẹn ọ̀rọ̀ tó sọ yẹn ni o ọ̀rọ̀ statement yẹn tẹ́ ẹ bá wo ìdí tó fi sọ ó sọ out of frustration of life ó ti ó ti jẹ gbogbo ayé tán ó wá ti wá dàgbà wá rí i pé òfo ni gbogbo nǹkan tó tó tó tó ń dìmú láti ọjọ́ yìí òun ló ń sọ ìyẹn tó ń sọ mọ́ yẹn kò sọ pé ayé yín asán ni ìyẹn kò sọ pé ayé àwọn ọmọ yín asán ni ṣé ọ̀rọ̀ yẹn yé yín báyìí bẹ́ẹ̀ náà ni dáfídì ó wà frustrated ó máa ń ṣẹlẹ̀ sí èèyàn bẹ́ẹ̀ kò sẹ́ni tó wà láyé tí ó ti wà frustrated rí ó ti sá sá sá sá sá sá fún ọba yà ah, kí ló dé ah, olúwa ṣàánú mi gbógun táwọn tó gbógun tèmi ìyẹn tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn nìyẹn ṣùgbọ́n àwa kìsẹ́ni òun la máa dì mú o ó dàbí àwọn wòlíì wa tẹ́lẹ̀ mi bá dé ṣòro báyìí wọ́n á ní kó lọ́ra yọ àpò yọ àwọn kìsẹ́ni lajẹ́ kí yọ wọn lọ́jà ẹlòmíì ọmọ ìfẹ́ ṣe exam wọn kúrò àpò iyọ̀ kó lọ pín ọmọ mi ìjọ kan mò ń bèèrè lọ wòlíì kàmú lẹ́sà àpò iyọ̀ tẹ ẹ ní káwọn èèyàn máa rà kiri nítorí ó ní inú bíbélì ni ó ní mèrí wòlíì yẹn ní kọ́ lọ ra iyọ̀ sínú àwọn kòtò wá mo hàn ní ẹ̀ẹ̀kan tí wòlíì ti wá ní kán lọ buyọ̀ sínú àwọn kòtò wá báyìí iyọ̀ àwọn tó ń tayọ̀ wà ní gbádùn mọ́ àwọn tó fẹ́ ṣe bẹ̀ tó fẹ́ ṣe ìnáwó wọn ò ní fi yọ̀sọ́ bẹ̀ <laughs> so ẹ má jẹ́ ẹ má yẹ káwọn nǹkan bẹ́ẹ̀ dà ìbá tiẹ̀ wá ẹ ẹ kọ́ bíbélì ni mò ń sọ fún yín lónìí ẹ gbọ́ sáàmù yẹn ni psalm sixty eight verse one ni tẹ́ bá rí bó ṣe kọ́ìn àdúrà tiẹ̀ ó ní kí ọlọ́run kí ó dìde kí àwọn ọ̀tá rẹ̀ kí ó fọ́nká bí bíi ṣe gbé kalẹ̀ ní kán fọ́nká lópin ó ní kí àwọn ọ̀tá rẹ̀ kí ó sá níwájú rẹ̀ mo láìkè èdè èdè ìyìnbó ẹ̀yẹn gan ó ní let God arise let his enemy be scattered let those who hate him flee before him ẹ̀rí láti sọ fún ọlọ́run ṣóṣà ti ní pé àwọn ọ̀tá rẹ̀ àwọn ọ̀tá ọlọ́run ẹ̀yọ ẹ̀kẹ́ ti mọ àwọn tó ń bá sọ̀rọ̀ ìyẹn pé àwọn tó gbógun ti ayé ẹ̀ wọ́n ti di ọ̀tá ọlọ́run nìyẹn jésù olúwa láti òní lọ ẹ ẹyọ gbogbo ìbádọ́rẹ̀ẹ́ àwọn ọ̀tá lórí ayé mi gbogbo ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọ̀tá lórí ayé mi ẹ fọ́n ká ẹ henceforth all friendship of my enemy eh? gbogbo friendship wọn all cooperation of my enemy against me scatter in Jesus name ẹ eh, eh, nǹkan tá a dùn àyẹn sọ nìyẹn gbogbo gbogbo ìbátọ̀ rẹ̀ wọn tó bá fọ́n ká ẹ̀rí ẹ̀ wọn kàn máa lura wọn lọ́jọ́ kan ní ẹ̀mí pé kí ló ṣàwọn wọ̀nyí báyìí ah tẹ bá rí tẹ bá lè tẹ bá ní kámẹ́rà lórí fóònù yín tó dẹ̀ clear ẹ lè máa yà wọn bẹ́ẹ̀ ni social media tún gbádùn ẹ̀ níbì kan ẹ eh, tọ́mádé gbogbo ìbádọ́rẹ̀ wọn gbogbo ìfọ́sowọ́pọ̀ wọn ẹ̀yọ gbogbo ọ̀rọ̀ tán ti sọ nígbà tí wọ́n tí wọ́n jọ̀rẹ́ nínú ìjà wọn wọ́n bẹ̀ sí fọn sáráyé ẹ̀ ṣe bí wọ́n sọ pé ẹ̀ a lè fògùn ságà ẹ̀ irọ́ ṣe bí wọ́n náà sọ pé ká lọ poison ẹ̀ ṣe bí mineral ẹ̀ tí ìrú ìjà bẹ́ẹ̀ rí <laughs> àmọ́ ti rí dáadáa jésù olúwa láti òní lọ gbogbo ìbádọ́rẹ̀ẹ́ àwọn ọ̀tá lórí ayé mi gbogbo ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọ̀tá lórí ayé mi lórí ọmọ lórí ìdílé ó yá ẹ̀fọ́nká ẹja gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọ̀nà àjíráyé mo gbàdúrà gbogbo ìbádọ́rẹ̀ẹ́ àwọn ọ̀tá lórí ayé mi gbogbo gbogbo ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí òkun lórí ayé mi lórí ayé àwọn ọmọ lórí lórí lórí ìdílé mi lórúkọ jésù ẹ̀fọ́nká Ah, mo sọ fún tí máa dárúkọ ìdílé mo sọ fún aya kó gbàdúrà fọkọ ènìyàn o mo sọ fún kó gbàdúrà fún aya ènìyàn o ẹ wo ẹ gbàgbé pé x yín ni mo ní kẹ́ ẹ gbàdúrà fún ibi tí agbára àṣẹ àdúrà ti yẹn wà nìyẹn ẹ tẹra mọ́ àdúrà yẹn láti òní lọ gbogbo ìbádọ́dẹ̀ ọ̀tá lórí ayé mi ó yẹ fọ́nká láti òní lọ gbogbo ìbádọ́rẹ́ gbogbo ìfọ́sọ́pọ̀ ọ̀tá lórí iṣẹ́ mi lórí àwọn ọmọ mi lórí ìdílé mi lórí ayé mi ẹ fọ́nká ó yẹ gbogbo ìbádọ́rẹ́ yín fọ́nká lónìí Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Olúwa wa ha ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ́nsìn mo fi ha ó dàbí pé mo ti sọ́rí ẹ̀mí ìdẹ́láìkí máa rìpíìtì ara mi lórí àwọn kankan kó má dàbí pé bóyá àbí kò ní nǹkan míì tó fẹ́ sọ mọ́ ni. Eh. mo rántí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nígbà tí mo ń struggle eh. mo ṣe mo ṣe mo ṣe fẹ́yàwó mo fẹ́yàwó tán báyìí ọ̀ràn bẹ́ <laughs> ọ̀ràn bẹ́ àwọn wòlíì ṣọ́ọ̀ṣì wa ah oh god oh god wọn yóò wọn ò gbádùn rárá wọn ò gbádùn <laughs> ẹ kí ni wọn ò gbádùn nìkan wọn ní problem but àwọn gan àwọn tó ní problem wọn ò mọ ibi tí problem ayé wọn wà ó tọ́ ni ẹ má bínú ó ní ẹnìkan tó ń wò mí ni ẹ ní ẹ ti mọ tí mo fẹ́ sọ ẹ rí ìgbà yẹn ah, àwọn wòlíì yẹn dé wọn ni ah, ìyàwó ẹ ìyàwó tó ṣe fẹ́ ṣe ò dáa ah, ó mà ṣe o yóò dé wá gbàdúrà sí náà kó tó ṣe kíní kan torí mi ò gbàdúrà sí ọlọ́run dáríjì mi ẹ̀yọ́ ọ̀gàgọ́ ọdún ẹ̀gbà yẹn ẹ̀ ẹ̀ wọ́n ò dẹ̀ ṣe báyìí kó ó mà ṣe o ṣe kíní kan ẹ̀rí ìyẹn tí wọ́n á lọ mo tún wá dé ìkórìtà mi inú ayé mi ah àwọn ọmọ mi kan wọ́n like mi ní church wa wọ́n like mi gan ah ọ̀gá kọrin mo fẹ́ rí after service yes ma n bá dé ọ̀dọ̀ <laughs> àwa kìrìsìtẹ́nì àwọn ọ̀dà à ní èsì lẹ́nu ó dẹ̀ máa ń dùn mí pé àwa kìrìsìtẹ́nì àní èsì lẹ́nu tó bá ti wà ní problem báyìí ìwàkúwà làwọn àkàn tó sọnù ìwàkúwà dẹ́ẹ̀kan náà máa ń wà nǹkan tó sọnù ẹ̀tàn ní òwe yẹn ìwàkúwà à ah, tẹ́ ẹ bá ntí nǹkan yín bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá wà ní ìwàkúwà ẹ̀ lè rí láyé ẹ̀ wọ́n ní wọ́n ní mọ́tò sọnù ẹ wá ẹ wá wá wàkúwà ẹ ń ṣe abẹ́ mọ́tírasì yín <laughs> ẹ gbọ́sẹ̀ ẹ lè rí ohun kí n tó sọnù kì í ṣe ìwákùwà náà máa ń wà ẹ gbà mú ìsọfún yín torí ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ bá bíbélì kò tiẹ̀ make sense gan morally kò make sense ká tó spiritually nígbà tá a jáde ṣọ́ọ̀ṣì sáà mọ́mì làbàjáde mà lọ bá mọ́mì tí wọ́n ní kí n rí wọn yìí o à ń bá rí wọn ẹ ó tọ́ kan sọ pé kán rí mi torí gbà mí wọ́n á fún mi lówó wọ́n á gbó oúnjẹ fún ìyàwó mi wọ́n á ní ìwé agbowó sí kò lọ́ọ́ fi ṣébẹ̀ nígbà tán rí ìṣẹ́ wa <laughs> ẹ wò mọ́mì wa ní ọ̀gá akọrin ó dẹ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀ báyìí ó jáde sí ọ̀rọ̀ ara ẹ̀ mo á bú sẹ́rìn mo ní mọ́mì ẹ mú sọ́ọ́ mi mo lé mi ò ní ronú kankan ẹ kìrìsẹ́nì bọ́ lẹ́rán lé mi ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ Ah, mo ní mo abúzẹ̀ ni mo ní mọ́ mi ah, kí n jáde sí ọ̀rọ̀ ara mi irọ́ o èmi gangan tí mo níṣòro tó pọ̀ jù yẹn mà ló yẹ kí n jókòó kí n sinmi ṣe rí àwọn ọ̀tá mi yẹn gangan ló yẹ kó máa sáré so mi ò lè lè replace wọn let them keep running èmi á èmi á jókòó sójú kan ni mọ́mí yẹn wọ́n mú bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ní issue àní <laughs> àwọn wẹ̀wẹ̀ ẹ̀ ní issue ní ọpọlọ. ìdí ẹ̀dẹ̀ ni pé bíbélì sọ ó ní olúwa sọ fún olúwa mi pé ìwọ jókòó níhìn-ín títí èmi ò fi sọ àwọn ọ̀tá èdè àpótí ìṣẹ̀yìn tó bílẹ̀ sọ fún mi nìyẹn kí n jókòó tó a fi sọ àwọn ọ̀tá mi èdè àpótí ìṣẹ̀mí mi ò dẹ̀ rí nǹkan míì mọ́ wọ́n wò mí lọ́jọ́ yẹn títí títí níjọ́ yẹn náà dẹ̀ da oúnjẹ dúró ọjọ́ yẹn náà da dúró wọ́n ní bọ̀yàn serious ẹ̀ ọ́ láìpẹ́ ó ti sign ó ti sign pẹ̀lú pẹ̀lú ebi àtìyàn ṣùgbọ́n látọjọ́ yẹn náà dẹ̀kẹ̀rẹ́ ni mo bẹ̀rẹ̀ sí rí ìmọ́lẹ̀ Ọlọ́run ọlọ́run ah, àmọ́ àwọn àwọn kìsẹ́ni mi títí bàbá nìyẹn ṣe mọ̀ tíyẹn tíyẹn bá wà ní ìṣòro ọmọ ni irọ́ irọ́ but wẹ́ gbogbo àti ẹ̀pọ̀ rẹ̀ yẹn ti pọ̀ mọ́ à ń dákẹ́ ṣùgbọ́n tí mo sọ fún mọ́mì yẹn lọ́jọ́ yẹn nìyẹn tí bẹ́ẹ̀lì dẹ̀ sọ gangan náà dẹ̀ nìyẹn ibi tí bẹ́ẹ̀lì ń sọ̀rọ̀ lọ gangan gan nìyẹn ẹ̀ ó débi kan nínú ọ̀rọ̀ tó sọ yẹn nínú psalm sixty eight yẹn ó ní ó ní kí àwọn ọ̀tá mi kó ó ní kí àwọn ọ̀tá kí àwọn ọ̀tá rẹ̀ kí ó sì sá níwájú rẹ̀ ọ̀tá ló mọ ọ̀tá ló ń sá kiri ọmọ ọlọ́run kì í sá kiri ọmọ ọlọ́run máa ń sinmi ilé ọlọ́run ni ẹyọ afẹ́mọ plan ẹ̀ lórí ayé ẹ̀ a sọ fún ọlọ́run jésù olúwa gbogbo àwọn ọ̀tá ọlọ́run lórí ayé mi ẹ̀ máa sá kiri ẹ wò ẹ jẹ́ kán sá kiri o pé à ẹ̀sà ẹ̀ má jẹ́ kán sákiri mo ti pe prayer yìí rí ní ṣọ́ọ̀ṣì kan ìgbà tá a parí service obìnrin abàmì ní ẹ̀sà ẹ̀ má jẹ́ kán sákiri mo ní èmi kọ́ mi má jẹ́ kán sákiri ọlọ́run ni wọ́n ní ẹ̀ má jẹ́ kọ́ ọlọ́run jẹ́ kán sákiri tó má sákiri wọ́n á sá lọ lé babaláwo wọ́n á máa dààmú ayé ọ̀hún ni ẹ̀tẹ̀ ajẹ́pẹ́ ẹ̀tẹ̀ mẹ́tẹ́ gbàgbọ́ ẹ̀rí oh lord all the enemies of god over my life keep running to and fro keep running elter skelter ẹ̀ ẹ̀ yasakiri ni o ogun àsákiri ó bá yín lónìí gbogbo àwọn ọ̀tá ọlọ́run lórí ayé mi ó yá ẹ máa sákiri ẹjẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo àwọn ọ̀tá ọlọ́run lórí ayé mi gbogbo àwọn ọ̀tá ọlọ́run lórí àwọn ọmọ mi gbogbo ọ̀tá àwọn ọ̀tá ọlọ́run lórí iṣẹ́ mi ó yẹ máa sákiri ẹ̀yin ní ìsákiri wà fún o lórúkọ jésù kìsì ìsásíwá ìsásẹ́yìn ó yẹ máa sákiri gbogbo ẹ̀yin ọ̀tá ọlọ́run ayé mi ó yẹ máa sákiri ó yẹ máa sákiri gbọ́ àdúrà jésù kristi olúwa wa ọlọ́run mi o ọlọ́run mi o màá dẹ̀ wo wa títí gbà mí gbà tàbá ní kán máa ṣàkúṣà tán bá mo dẹ̀ ti sọ́sọ́ sàn o tán bá kú mọ̀ mọ́mì tí àwọn ọ̀tá yín bá kú mà nígbà tí ọlọ́run wá gbé yín ga báyìí tí mo wá rí báyìí ńkọ́ ṣé ẹ mọ̀ pé ayọ̀ pé àwọn borí ayé yín òun náà bá wọnú sàárè ni ṣé ìyẹn lẹ fẹ́ àbí kán wá rí ayé yín kán wá kí ìbànújẹ́ wá gbẹ̀yìn ayé ti àwọn ọ̀tá yín káwọn pé ah pẹ̀lú gbogbo tá a ṣe fọ́mọ yìí ó pàpà ó pàpà ẹ wo inú méjèèjì èwo ló fògo fún ọlọ́run jù ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ o ọlọ́run sọ ọlọ́run ò fẹ́ ikú ọ̀tá yín ó fẹ́ kó rí nígbà tí ìgbà tí ayé yín ìyanu bá búyọnú ayé yín ó fẹ́ kó rí nígbà tí ògo ọlọ́run bá tàn sínú ayé yín pátápátá ó fẹ́ ó fẹ́ ó fẹ́ jẹ́ kó rí nígbà tí lockdown wà lọ́jọ́sí tí àwọn tàyín wọn kẹlẹ̀kùn yín tán béèrè ọbẹ̀ ẹ gbàtẹ ẹ tún fún ọ lọ́bẹ̀ tán wọn ni abẹ abẹ abẹ abẹ abẹ jẹbaku kẹkàn àjẹkùsà ẹ ní àjẹkùsà tọ́tún dọ́gbọ́n béèrè àjẹkù lọ́wọ́ yín ntọ́lọ́fẹ́ kan rí gan nìyẹn ẹ yo adẹ́sẹ̀ kan wọ́n á admit ẹ pé ha ó ṣe mi expect pé irú ẹ ló lè tún fún mi ní nǹkan bẹ́ẹ̀ ni tó wu ọlọ́run kó ṣẹlẹ̀ sí ọ̀tá yín nìyẹn kì í ṣe pé kán kúkú yà tán bá kú yà kí ni ẹni ṣe pẹ̀lú yín ṣé wọ́n á pé property wọn fún yín ni rárá kí lẹ kí ni èrè yín lórí ẹ̀ ìgbàgbọ́ ẹlòmíì ni pé mo bè lọ dáàdì yẹn ni tọ́tọ̀ yín bá tiẹ̀ kú gan kí ni kí ni advantage advantage wo wọ́n táwọn táwọn bá kú wọ́n ní wọ́n ní àwọn bọ́ lọ́wọ́ ẹ̀nu mi táwọn sọ fún mi bẹ́ẹ̀ <laughs> bó ṣe ń rọ̀nù nìyẹn ṣé wọ́n sọ pé okun ẹran olóbi soyin lẹ́sẹ̀ mo sọ àṣírí kan fún yín bí èèyàn ṣe ń gbé ìgbé ayé tí ọ̀tá ò ní fi lè lu bolẹ̀ tí ọ̀tá ò tiẹ̀ ní dá kò ní dí àẹ̀ wò ṣe pé àwọn kìnìkan wà jẹ́ pé ẹnìkan kàn ní tiẹ̀ kí n dí àkínní ìwò kí n wo kí n wọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀hún dàbí ìgbà tí crocodile ebi ń pa láti jẹta ó wá la ẹnu sílẹ̀ báyìí ẹnìkan ní jẹ́ kí n tiẹ̀ dí àì kí n gbórí sí <laughs> crocodile ò mọ̀ rí o ó kàn ní kó n gbórí sí ẹ̀ apanudé ẹ má jẹ́ àtàn ara wa so èèyàn kì í dí àìrù nǹkan bẹ́ẹ̀ yẹn Eh, oh, àṣírí ẹni pé ẹ má ẹ má fi ẹnikẹ́ni ṣe ọ̀tá yín ẹ sì má gbàgbọ́ pé ẹnikẹ́ni jẹ́ ọ̀tá yín ẹ má ẹ má ẹ má ẹ má gbàgbọ́ bẹ́ẹ̀ ẹ gbàgbọ́ sọ tó bá wù wọ́n kán gbéra wọn kẹlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá yín wọ́n ti wọnú wọ́n ti wọnú ẹ̀gàn púpọ̀ lọ nìyẹn tẹ bá ti lè gbé ìgbé ayé pé ẹ rí ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ọ̀tá yín níwájú ọlọ́run àti alààyè tẹnikẹ́ni bá fi ń ṣe ọ̀tá pé ó kàn hate yín láì nídìí ó lóun fẹ́ gbógun tì ó máa fúnra ẹ̀ ṣègbè dànù ni àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ lè believe ẹ̀ ẹ̀yin atẹ́sẹ̀jì ká ẹ bá gbàdúrà kọlọ́run kó dáríjì ẹ gbà mú sọ fún yín ẹ bá ọ̀tá yín ọlọ́run fúnra ẹ̀ tọ́lọ́run bá gbèjà ọmọ ẹ̀ tán ọmọ ọlọ́run gan láwọn abẹ́ ọlọ́run pẹ́sà ilé ètò ẹ jọ ẹ gbà mú sọ fún yín ṣùgbọ́n kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́ kí ló dẹ̀ fa àwa kìrìsìtẹ́nì tit for tat ni òun la láìkì jù ẹ àti so láìkì ẹ̀ jù ẹ ṣe ẹ wo ẹ wo ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ẹ níwájú ọlọ́run àti ènìyàn nínú ìrìn àjò ayé tèmi tí ẹ̀ ń gbóhùn èyí mo ti bá àwọn èèyàn pàdé tí wọ́n threaten mi lójú mi kì í ṣe lẹ́yìn mi nìkan o wọ́n tún threaten mi lójú mi pé kí n máa rìn kí n máa nìṣó now mo tún wá mo wá mo ní mo wá fi ọlọ́run jẹ́rìí níwájú ọlọ́run àti iwájú ọlọ́run àti ènìyàn mi ò kúnlẹ̀ gbàdúrà lẹ́yìn threatening yẹn rí pé ha ìjésù wọ́n máa threaten mi wọ́n máa ná máa pa mí òye má jẹ́ kú kò ṣẹlẹ̀ sí mi rí ṣé mo ti ráàyè ni mi ò ríru rárá níwájú ọlọ́run àti ènìyàn ìdí ẹ̀ ni pé mi ò ní ẹnìkan báyìí báyìí ìṣepọ̀ tó yìí tí mo yọ sọ́tọ̀ pé ọ̀tá mi lélẹ̀ no tó bá ṣẹ̀ mí màá sọ tó o bá dẹ̀ ṣẹ̀ mí tó bá ṣe dáadáa màá sọ fún ẹ so ìgbàgbọ́ mi nìyẹn ẹ bá ṣe ẹ bá ṣe nǹkan tó dáa ẹ héèlì ẹ tó bá dẹ̀ ṣe nǹkan tó dáa ẹ sọ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ má tiẹ̀ kíá ẹ má kíá ẹ jẹ́ kó mọ̀ ìgbàgbọ́ tèmi nìyẹn tí bá dẹ̀ wọ̀ pé wẹ́ẹ́ àìsọ fún yẹn ló máa pè mí kí ìṣẹ̀ máa bá ọ̀nà tèmi lọ nǹkan kan máa ṣe nìyẹn ṣùgbọ́n kí n wá rí gẹ́gẹ́ bí ọ̀tá tàbí kí n rí nǹkan yẹn kí n jẹ́ kó bàjẹ́ irọ́ omi ní ṣe yẹn àwọn àṣírí ńláńláńláńláńlá nìyẹn ẹgbọ́n kan tí wé first samuel chapter two verse nine tó sọ ni first samuel chapter two verse nine ẹgbọ́n kan tó sọ ni ó ní yóò pa ẹsẹ̀ àwọn ènìyàn mímọ́ rẹ̀ mọ́ ṣẹgbọ́n ṣẹ́ẹ́dí bẹ́ẹ̀ á pa ẹsẹ̀ wọn mọ́ ẹ̀ ní ìdí àdúrà fún bíbí ọlọ́run ti sọ bẹ́ẹ̀ mo tẹ̀síwájú ó ní àwọn ènìyàn búburú ni yóò ni yóò dákẹ́ ní òkùnkùn wọ́n á pa ẹnu wọn mọ́ ẹ ẹ ẹ mọ̀ tí mo rọ̀ yẹn ni wọ́n á dákẹ́ nínú òkùnkùn tóní nǹkan tán bá pò ó pọ̀ ju ayé wọn lọ́wọ́ tí ẹ̀rí ti ń rò mọ́ wọn ò ní rí wọn Eh, wọ́n ní mọ́mì yẹn ń gọ́sìpù wọ́n ní mọ́mì yẹn ní eh, mọ́mì yẹn ń gọ́sìpù àwọn ní gọ́sìpù mi oríṣẹ́ ni ó sì kò tí ì níṣẹ́ ṣe ni tó bá ríṣẹ́ ṣe é sì kò ní rí ti ń rò mọ́ hmm. ẹlòmíà dé gan ni ọ̀rọ̀ tó fún mi lánàá nípa ìyá bísí ògbẹ́ á ní wo mi ráàyè yẹn n tó jẹ́ bẹ́ẹ̀ nìyẹn àwọn ènìyàn búburú yóò dákẹ́ nínú òkùnkùn ó ní nípa agbára kò sí ènìyàn tí yóò borí ọlọ́run ti sọ ọ́ ṣùgbọ́n àṣírí ẹ̀ nìyẹn pé kò sí kò ṣẹlẹ̀ rí kí n wá lè nìkan báyìí pé mo wá kó ìyàdé bíi pé mo wá fi ṣọ̀tá mi mo wá ń wí ìṣẹ̀ ibù kò ṣẹlẹ̀ rí mi tẹ o mi tẹ àkókò àkókò jẹ ìjẹ́ kí n ronú tó bẹ́yẹn tí n bá ti bínú tèmi mo ti jẹ́ kàn mọ̀ pé èmi ò mi ò kò dẹ̀ síbi tí mi ti ní sọ ẹ kó ṣáà lè gbọ́ mi mi ò mi ò mi ò mọ̀ yẹn ṣe torí pé ọ̀rọ̀ Ọlọ́run ti sọ àwọn àṣírí kọ̀ọ̀kan fún mi Jésù Olúwa ẹ pa ẹsẹ̀ mi mọ́ kí n má bàa kọsẹ̀ nínú ayé yìí ẹ mọ̀ kéèyàn kọsẹ̀ ee ẹ kéèyàn kọsẹ̀ tẹ́yìn bá ẹlòmíì kọsẹ̀ ikú ni ikú ni kọsẹ̀ ẹ já sí ẹlòmíì kọsẹ̀ àìsàn ni kọsẹ̀ ẹ já sí ẹlòmíì kọsẹ̀ òṣì ẹ̀yìn ẹ̀ńtó ẹ̀ńtó yà fúnni tẹ́lẹ̀ ó ti wá di àtọrọ ẹ̀yìn torí ẹ̀ ni mo ṣe ní fẹ́ gbàdúrà yẹn dáadáa O oh Lord, guard my feet so I will not stumble. Jésù Olúwa ẹ pa ẹsẹ̀ mi mọ́ kí n má bàa kọsẹ̀ nínú ayé ẹjẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà olúwa ẹ̀pa ẹ olúwa ẹ̀pa ẹsẹ̀ mímọ́ kí n má bàa kọsẹ̀ nínú ayé yẹ pa ẹsẹ̀ àwọn ọmọ mímọ́ kí n má bàa kọsẹ̀ olúwa ẹ̀pa ẹsẹ̀ ìdílé mímọ́ kí n má bàa kọsẹ̀ olúwa ẹ̀dìwà mú olúwa ẹ̀dìwà mú olúwa ẹ̀pa ẹsẹ̀ mímọ́ kí n má bàa kọsẹ̀ olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ẹ̀pa ẹsẹ̀ mímọ́ mi olúwa ṣàánú mi olúwa ṣàánú mi mi olúwa ṣàánú mi olúwa ṣàánú mi olúwa ṣàánú mi olúwa ṣàánú mi jẹ́ kí n rí àánú gbà lórí ọmọ jẹ́ kí n rí àánú gbà lórí ìdílé mi jẹ́ kí n rí àánú gbà olúwa ṣà ẹ̀pà ẹsẹ̀ mi mọ́ olúwa má jẹ́ n kọsẹ̀ gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ wú ẹ̀yin ọmọ ọlọ́run mo ti research ẹ̀ òótọ́ ni o mo ti béèrè lọ́wọ́ àwọn ènìyàn púpọ̀ ẹ láti wò bóyá ibi tí mo yọ research mi sí bóyá òótọ́ ni mo ti ní kí àwọn míì kan try ẹ̀ wò tí wọ́n pé the same answer òun la dẹ̀jọ́ get kínníkínní ọ̀hún mo á conclude pé ọlọ́run nìkan òun ló lè ràn yàn lọ́wọ́ nípasẹ̀ jésù kristi ìyókù kò sí ọ̀nà ìrànlọ́wọ́ kankan mọ́ bí ayé ṣe tóbi tó yìí bọ́n ṣe láwọn èèyàn ń bọ òrìṣà tó yìí bọ́n ṣe ń bọ igi bọ̀pẹ̀ bọ wọ̀tẹ́bà tó yìí so ṣe rí nígbà tí èèyàn bá rí nǹkan kan ní àrídájú ẹnìkan ò ní dé á blasphemy wà táwọn náà máa mi rí bí aláǹgbá kò ní ṣe ṣe torí pé a ti ní àrídájú ojú ọ̀nà tá a wà mo lè lè fi dá yín lójú pé tẹ́nìkan bá ní ẹ ṣe kinní kan ẹ ṣe gbàtsàwó ẹ ṣe kinní kan ẹ wá ní aago ẹ wá ní aago kinní kan kẹ wá gbé ẹbọ kan kẹ mú kinní kan wá aṣọ yín kẹ yí sódì kẹ fi gbàdúrà ẹ aṣọ yín tó jẹ tó ti dà ẹ kó wá ẹ lọ kó sẹ́gbẹ̀ ibojì gbogbo àwọn kan rédèrè wọ̀nyẹn ẹ kó kinní kan lọ sí etí òkun kẹ lọ kúnlẹ̀ kíyèmọjá gbogbo àwọn kan rédèrè wọ̀nyẹn kò sí ìrànlọ́wọ́ ẹyọ kan níbẹ̀ ah n táwọn èèyàn bá ẹyù ẹkún òṣì ẹ àti àre àti regret ayérayé tán bá bọ̀ mẹ́nìyàn ọ̀tọ́ tó wà mẹ́nìyàn ṣùgbọ́n ọlọ́run abraham ọlọ́run isaac ọlọ́run jacob nípasẹ̀ jésù kristi òun nìkan òun ló lè ràn lọ́wọ́ ẹ wo ẹ wo ẹ wo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tí ọlọ́run bá sọ pé òun ràn mí lọ́wọ́ mo wà òkè <laughs> ẹ ẹ gbọ́ jẹ́ ń tún sọ o tí ọlọ́run bá tí máa ní olúwa ẹ ràn mí lọ́wọ́ lórí kìíní tọ́lọ́ba ní no mi ò mi ò rárá mi ò ràn ẹ́ lọ́wọ́ mo ti wà ókè jù káwá tẹ̀ wá sọ ọlọ́run abrahamu kan náà irọ́ o ó máa wá excited ni tẹ́yìn bá bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ torí mi tí rẹ nìkan rí ẹ̀yọ́ òun náà bíbélì náà sọ ẹ́ pé kọ́mọ lóòdò kó máa ṣàgbé jẹun kò fọ́síbù ẹ̀ èèyàn ní òwúrọ̀ ẹ̀ dáadáa kò ṣeé ṣe ṣùgbọ́n àwa ti bá ìgbàgbọ́ wa débi pé kọ́lọ̀ tún sọ pé òun ò ràn ẹ́ lọ́wọ́ lórí nǹkan báyìí o mà lókè òkè òkè ìyá dẹ̀ dénú torí pé òun pé tí ò bá tí tọ́lọ́run bá ràn yàn lọ́wọ́ ta tún ní baba ńlá kú onítọ̀hún tó lè sọ pé òun fẹ́ ràn yàn lọ́wọ́ ẹ̀rí psalm forty four verse twenty six psalm forty four verse twenty six ẹsẹ̀ yẹn ẹsẹ̀ yẹn kàn tàn sí mi lójú báyìí ni ah, ẹ jẹ́ kí ẹ jẹ́ ẹ jẹ́ kí n dọ́gbọ́n máa ṣí bẹ́ẹ̀lì mi mo ti ń sọ̀rọ̀ yẹn kí n kà á ó ní dìde kí o sì ràn wá lọ́wọ́ ra wá padà nítorí ìfẹ́ rẹ tí ó dúró ṣinṣin <laughs> bíbélì mi kan sọ pé nítorí àánú rẹ tí ó dúró ṣinṣin nítorí àánú rẹ tó dúró ṣinṣin ẹ dìde fún ìrànlọ́wọ́ wa a sọ fún ọlọ́run jésù olúwa ẹ dìde fún ìrànlọ́wọ́ mi lórí kíni mọ́mi lórí kíni ẹ fẹ́ kọ́lọ́run kó dìde ìrànlọ́wọ́ fún báyìí mo fẹ́ kẹ́ ẹ wo nǹkan kan tó ní agbára tó jẹ́ pé nígbà tẹ́ bá sọ ẹ̀rí ẹ̀ jáde gbogbo èèyàn á máa sọ fún yín pé ah ọlọ́run kan ló tún lè ṣe lé agbára èèyàn kankan ò ká dadi mo fẹ́ kẹ́ ẹ ronú sí kinní kan tó ní agbára ẹ ètò ọlọ́run ṣe lánàá yẹn ó ti ṣe ìyẹn ti kọjá ẹ tún wo nǹkan míì tẹ́ ẹ fẹ́ jẹ́ kí ọlọ́run kó dìde ìrànlọ́wọ́ fún yín fún oh lord come to my rescue today you have to mention it ẹ dárúkọ ẹ dárúkọ jésù olúwa ah ẹ dìde fún ìrànlọ́wọ́ mi lónìí ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà olú ẹ̀ dìde fún ìrànlọ́wọ́ mi lónìí ẹ wo tó bá yẹ pé nítorí àwọn ọmọ yín ni ẹ má jẹ́ kó sun yẹn tó padà bá ọlọ́run ẹ ẹ tún padà lọ́ba bẹ́ẹ̀ ni ẹ tún padà lọ́ba ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ ni ó lóun ò ní jẹ́ kí áńgẹ́lì yẹn kó lọ àfi tó bá bùkún fóun ẹ̀yin náà ṣe adopt system yẹn báyìí kẹ́yìn náà rí ti ń ṣe finally ah jésù olúwa olú ẹ ṣàánú fún mi lónìí ẹ dìde fún ìrànlọ́wọ́ mi ẹ dìde fún ìrànlọ́wọ́ mi ó yẹ dìde fún ìrànlọ́wọ́ mi ẹ máa dárúkọ àwọn ọ̀nà tẹ́fẹ́ kọ́lọ́run kó dìde ìrànlọ́wọ́ fún ẹ máa dárúkọ ibi tí ẹ fẹ́ kọ́lọ́run kó dìde ìrànlọ́wọ́ fún ẹ máa dárúkọ bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́lọ́run kó dìde ìrànlọ́wọ́ fún yín ó yẹ máa gbàdúrà ẹ má dòde ẹnikẹ́ni jésù lùwà olú ẹ ṣàánú fún mi lónìí ẹ dìde fún ìrànlọ́wọ́ mi ẹ dìde fún ìrànlọ́wọ́ mi ah ah lord come to my aid come to my rescue lórí ẹ máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run ẹ má dúró ẹ má dúró ẹ má dúró lórí kíni mo fẹ́ fún yín ní ààyè bí ìṣẹ́jú kan sí lórí kíni fẹ́ kí ọlọ́run kó dìde ìrànlọ́wọ́ fún ẹ rí kì í ṣe àdúrà àánú wa là ń gbà yìí o èmi ni mo sì ń fún yín ní àdúrà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ sì máa gba ti yín o ṣùgbọ́n tẹnumọ́ eléyìí ó yẹ ya ẹ máa wo ìgbé ayé yín bẹ́yẹn àwọn kíní kan wà tẹ́fẹ́ kọ́lọ́run kó tún ṣe ó yẹ bẹ̀ẹ́ sí gbà jésù lùwà ẹ dì ìrànlọ́wọ́ ẹ dì ìrànlọ́wọ́ gbọ́ àdúrà jésù kristi olúwa wa. Hey bíbélì very very very very great book ah ẹ̀rí bíbélì ní àwọn àwọn colourful ways àwọn colourful ways àwọn ọ̀nà tó tó wà colourful tó fi máa ń ṣàlàyé ọlọ́run àti ọ̀tá àwọn àwọn oh god oh god kí ló ń mi sọ bẹ́ẹ̀ mo rántí psalm seventy eight verse sixty five ni oh my god oh my god tẹ bá rí tẹ bá rí bí èdè ìbú ṣe sọ eh, psalm psalm seventy eight verse sixty five eh, amaka sixty six Only then the lord awoke as from sleep like a mighty man who shouts because of wine and he beat back the enemies he beat back the enemies he put them to a perpetual reproach shame perpetual shame mo mo gba oh god mo ṣe ń ka ibẹ̀ yẹn nísìnyí ó dẹ̀ mi pé wow ẹ tún wò bí ọlọ́run ṣe describe ọlọ́run àtàwọn ọ̀tá níbí ẹ eh. Eri bíbélì sọ pé Oni ní olúwa sì jí gẹ́gẹ́ bí ẹni ojú oorun ẹ ó jí bí ẹni tó sùn bígbà tí èèyàn sùn ọlọ́run kì í sùn kì í tòògbé mo sọ fún yín mo ní bíbélì ní àwọn colourful ways kan tó fi ń ṣàlàyé ọlọ́run kó lè yé wa ẹ ọlọ́run kan dìde fúyà bí ẹni tó sùn tó jí ó tẹ̀síwájú mo tẹ̀síwájú ní kíkà ẹ̀ ó ní gẹ́gẹ́ bí ọkùnrin tí í jí kúrò nínú ìrànìyè ọtí ìyẹn ni pé ó dàbí ọkùnrin tó jí kúrò nínú ìrànìyè bí ìgbà tí ṣe pé àwọn ọmọ tí yẹn iye wọn máa ń ra ni ṣe pé ẹ̀yin náà ti pé kìtìpọ̀ ọlọ́run mutí it's just a colourful way láti explain bí ọlọ́run ṣe ń behave wọ́n ní ọlọ́run jí bí ọkùnrin tó yẹ pé ó ti ní ìraníyè ọtí tẹ́lẹ̀ ó wá tají now funfun àpẹẹrẹ nǹkan tí bẹ́ẹ̀lì ń sọ́mọ̀ ẹ̀ ni pé ó dàbí ọkùnrin pé ọlọ́run jí bí ìgbà tí ẹnìkan mutí yó now ó wá kò lé ọtí ó wá ń lọlé ibi tó ti ń lọlé ó ṣubú lulẹ̀ ó bì sí ẹgbẹ́ kọ́ta ó wá sùn síbẹ̀ now nígbà tó wá jí tí yéé sọ ẹ̀ ń bó ṣe máa dìde ni ẹ̀ eh, wọ́n ní bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe dìde bíbélì yóò sọ́n bíi pé torí mo ní pásítọ̀ kan tó ní ẹ ó túmọ̀ sí pé ọlọ́run láìkẹ́ ọtí wọn àti ilé ilé ìṣiṣẹ́ tán ọ̀run àpáàdì lẹ́ni ni ah, ṣé kan bíbélì ń sọ bẹ́ẹ̀ nìyẹn bíbélì kan lo kọ́lọ́fù wé ni ó wá bọ́ sí ẹsẹ̀ tó tẹ̀lé ó ní ó ní ó bí àwọn ọ̀tá rẹ̀ padà sẹ́yìn he beat them back oh my god yẹn ni pé ibi tí àwọn rò pé àwọn ti advance dénú ayé yín ó yá reverse dé ó beat wọn back bóyá ọ̀rọ̀ kan péré ló sọ ẹ̀rí wọ́n tẹ̀sán ó ní ó sì fi wọ́n sínú ìtìjú ayérayé à ọlọ́run mi ò á sọ fún ọlọ́run jésù olúwa ó tó gẹ́ lónìí ẹbí àwọn ọ̀tá mi padà sẹ́yìn olú ẹbí àwọn ọ̀tá ayé mi padà sẹ́yìn ẹbí ọ̀tá àwọn ọmọ mi padà sẹ́yìn ẹbí ọ̀tá ìṣeré mi padà sẹ́yìn ẹbí ọ̀tá ìtẹ̀síwájú ayé mi ẹbí ọ̀tá iṣẹ́ mi padà sẹ́yìn bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn oh lord enough is enough beat back my enemies today ẹ ẹ kọ́lọ́run ko beat wọn back ah jésù olúwa ó tó gẹ́ẹ̀ ẹ bí àwọn ọ̀tá mi padà sẹ́yìn lónìí ẹ wà máa mú káàkiri ẹ bí ọ̀tá iṣẹ́ mi padà sẹ́yìn ẹ bí ọ̀tá àwọn ọmọ mi padà sẹ́yìn ẹ bí ọ̀tá ìtẹ̀síwájú mi padà sẹ́yìn ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ̀rọ̀ ayérayé mo gbàdúrà olú ẹ bí ọ̀tá ayé mi padà sẹ́yìn à ní orúkọ Jésù Kristi ẹ bí ọ̀tá ayé mi padà sẹ́yìn ẹ bí wọn padà sẹ́yìn ẹ dá wọn padà ẹ wọn padà ẹ wọn padà ẹ wọn padà ẹ wọn padà sẹ́yìn ibi tí wọ́n rìn dé nínú ọ̀rọ̀ mi ó tó gẹ́ ó yẹ bí wọn padà olú ẹ bí wọn padà olú ẹ bí wọn padà lórí àwọn ọmọ mi ẹ bí ọ̀tá padà sẹ́yìn lórí iṣẹ́ mi ẹ bí ọ̀tá padà sẹ́yìn lórí ìdílé mi ẹ bí ọ̀tá padà sẹ́yìn ó yẹ ẹ yẹ ẹ má dúró ẹ gbàdúrà ẹni kí ọlọ́run kó bí ọ̀tá padà sẹ́yìn ẹ bí wọn padà ẹ bí wọn padà gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ̀yẹ́ ọmọ ǹjẹ́ ti gbọ́ látàárọ̀ pé kí àwọn ọ̀tá lọ kú irọ́ eh, ní orúkọ jésù kristi ọlọ́run fún ọ̀tá mi ní extra years láyé láti rí ìṣerere mi ju báyìí lọ mo fẹ́ kọ́ ọ̀tá ayé mi kán rí ìṣerere ayé mi ju báyìí lọ so mi ìtì ìfẹ́ kan kú báyìí kán enjoy ifá kán láti sọ story yẹn fún àwọn ọmọ wọn pé ẹ̀yin ọmọ ó yẹ káwọn di kán di evangelist nítorí ọ̀rọ̀ mi kán pe àwọn ọmọ ọjọ́ pé ẹ wo ẹ má bínú ẹnikẹ́ni o ẹ má ṣe ẹnikẹ́ni níbi ó mi o ọmọ kan tí mò ń sọ <laughs> ẹ bàbá yẹn ló sọ̀rọ̀ yẹn létí mi wà olóyè ọmọ kan tí mò ń sọ létà létà àná ń sọ pé bàbá yẹn burú tẹ́lẹ̀ ẹ rí ṣùgbọ́n ó ti rí ẹ̀rù rẹ̀ o ti rí ẹ̀rù rẹ̀ o ibi tí wọ́n jẹ́ kò sí ló yàgbẹ́ sí ẹ rí ibi apápápá ẹ rí ọlọ́run mi o òye òye ọ̀pọ̀ kìrìsìtẹ́nì ẹ wo àdúrà sì wà níbi tí mo kà yẹn o ó ní ó bí àwọn ọ̀tá rẹ̀ padà sẹ́yìn ó ló fi wọ́n sínú ìtìjú ayérayé ìtìjú ayérayé ó ní mò ń ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn nípa bàbá yẹn sọ fún ọlọ́run jésù olúwa ẹ fi ayé mi fi àwọn ọ̀tá mi sínú ìtìjú ayérayé ẹ̀yin ọlọ́kọ́lọ́n kó lo ayé yín kó fi ayé yín fi ọ̀tá yín sínú ìtìjú ayérayé ẹ wò báwo ni báwo ló ṣe máa dùn tó ẹ jọ̀ọ́ nígbà tí ọ̀tá yín bá di evangelist nítorí ọ̀rọ̀ yín ẹ̀yin tó sọ fún àwọn aládùúgbò pé ah ah mo dẹ̀ gbógun tọmọ yẹn náà díẹ̀ wọn kò ní lè sọ́kanlẹ̀ ṣùgbọ́n ẹ ọlọ́run ju ọlọ́run ju ènìyàn lọ ẹ rí ọmọ náà ní báyìí àbókan náà sọ pé àwọn ọmọ yẹn ti di mínísítà ẹ mínísítà lọ́hùn lọ́hùn ah lọ́hùn alágbára ló wá tóbi evangelist ló ń ṣe yẹn ó ń kéde ìrere nìyẹn ni oh my god oh lord use my life to put my enemies into perpetual shame jésù olúwa ẹ fi ayé mi ẹ fi fi àwọn ọ̀tá mi sínú ìtìjú ayérayé lónìí ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọ̀nà ayérayé mú gbàdúrà olúwa ayé mi láti fi àwọn ọ̀tá mi sínú ìtìjú ayérayé lórúkọ jésù kìí sí olúwa ṣàánú fún mi olúwa dáwọ́lé mi tó bẹ́ẹ̀ gẹ́ tí àwọn tí ayé mi ó sọ àwọn ọ̀tá mi di di di ẹlẹ́yà títí ayé lórúkọ jésù olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi ẹ dáwọ́lé àwọn ọmọ mi tó bẹ́ẹ̀ ẹ dáwọ́lé ìdílé mi tó bẹ́ẹ̀ tí ayé wa yóò ṣe fi àwọn ọ̀tá wa sínú ìtìjú ayérayé olú ẹ̀ ṣàánú lórúkọ jésù olú ẹ̀ ṣàánú jẹ́kára ànúgbà jẹ́kára ànúgbà jẹ́kára ànúgbà ẹ jẹ́kára ànúgbà jésù olú ẹ̀ ṣàánú ẹ jẹ́kára ànúgbà gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ wá wo a ti ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ sí òpin àdúrà wa ṣùgbọ́n ṣùgbọ́n mo fẹ́ tọ́nà àdúrà yẹn padà ẹ ẹ wo béèyàn bá gbàdúrà nípa ọ̀tá kò gbọ́dọ̀ gbàgbé àdúrà kan tó máa fi parí ẹ̀ ó wà very very important ẹ àdúrà yẹn ni pé kọ́lọ́n kò sinmi náà tọ́lọ̀ ti parí iṣẹ́ kọ́lọ́n kò wá lọ síbi ìsinmi kó lọ sinmi díẹ̀ ẹ ọ ọ wá ṣe mo sọ fún yín mo ní téèyàn bá ní òye ọ̀rọ̀ Ọlọ́run the bible is just too exciting ó kọjá ìmọ̀ àti òye ènìyàn náà ó dà ẹ jẹ́ kí n ka ibì kan fún wa bóyá ó máa yé wa dáadáa ẹ ẹ second chronicles chapter six verse forty-one second chronicles chapter six verse forty one ó ní ǹjẹ́ nísinsìnyí dìde olúwa ọlọ́run mi sí ibi ìsinmi rẹ̀ ó ní now therefore arise o God to your resting place nígbà tí ọlọ́run ti gbógun dé nígbà tí ọlọ́run ti fogun jà wọ́n nígbà tí ọlọ́run ti ṣe wọ́n bálabàla nígbà tí ọlọ́run ti lọ pàṣẹ ẹ̀yìn ọlọ́run wá gbé egun ìjà ẹ̀ e, wọ́n abẹ̀pọ̀ olúwa tó gẹ́ ẹ padà síbi ìsinmi yín ẹ yo ibi tẹ́ ẹ bá wọn dé ìgànnà tó ẹ ó wà important bẹ́ẹ̀ ká tó máa gbà bẹ́ẹ̀ torí ó máa túmọ̀ sí pé àrántí ọlọ́run nínú ìṣòro wa àrántí ọlọ́run nínú ìdààmú wa àti làálàá wa nìyẹn ó máa ń wu ọlọ́run bẹ́ẹ̀ kí ẹ yòó kárántí òun nínú gbogbo ẹ̀rí ǹjẹ́ nísinsìnyí dìde olú ọlọ́run mi sí ibi ìsinmi rẹ ìwọ àti àpótí agbára rẹ àti àpótí agbára rẹ jẹ́ kí àwọn àlùfáà olúwa mi kí ìyẹn ni pé kó jẹ́ àwọn àlùfáà yẹn pé ó tún rántí àwọn àlùfáà níbẹ̀ yẹn ó ní jẹ́ kí àwọn àlùfáà olúwa mi kí o wọ̀ wọ́n láṣọ pẹ̀lú ìgbàlà jẹ́ kí àwọn àyànfẹ́ kí inú wọn kí ó dùn nínú ilẹ̀ rẹ̀ ìṣẹ́rí òkè kí n kà òyìnbó òkè òkè ẹ má bínú mo láwọn tó ń signal sí mi ń bì ẹ eh, bóyá bóyá bóyá ó ti dàrú mọ́ wọn lójú náà ní jẹ́ kí n ká jẹ́ n kà lóyìnbó ó ní now therefore arise o God to your resting place you and the ark of your strength let your priest o Lord God be clothed with salvation and let your saints rejoice in goodness ẹ má bínú ṣe ní tí ma ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín mo ṣe ń ka bíbélì yẹn bíbélì òyìnbó ló wà wájú mi tí ma tí ma tí ma tí ma tí mo ka yorùbá yẹn mo ń translate ẹ ní as I go bẹ́ẹ̀ ni òtọ́ tó hàn bẹ́ẹ̀ ni ẹ mo ń translate ẹ ní torí ọ̀pọ̀lọpọ̀ yín máa ń bèèrè lọ́wọ́ pé version wo ni mò ń lò ẹ yorùbá version Sam Adéọ̀ṣun ni mo ń translate ẹ mo ti ń lọ nìyẹn torí pé ẹ ní King James version yẹn ni authentic so mo lè láti láti máa translate láti bẹ̀ lọ ẹ ẹ rí ó ní jẹ́ nísinsìnyí dìde olúwa ọlọ́run mi sí ibi ìsinmi rẹ ìwọ àti àpótí agbára rẹ ó ní ó ní jẹ́ kí àwọn àlùfáà kí ó wọ̀ wọ́n láṣọ pẹ̀lú ìgbàlà then àwọn àwa àyànfẹ́ ń kọ́ kí inú wa kí ó máa dùn ní ilé ọlọ́run oh my god olúwa ẹ á sọ fún ọlọ́run á sọ fún ọlọ́run Ah, mo ṣe ń kà bẹ́ẹ̀ ni àdúrà kan wá sí mi oh my god mo dẹ̀ mo dẹ̀ lọ change àdúrà tí mo ti tí mo ti lérò tẹ́lẹ̀ ṣùgbọ́n eléyìí tí ó wá sí mi lọ́kàn báyìí òun tún ní agbára jù yẹn lọ jésù olúwa yí ìgbà rere kàn mí ìgbà ìsinmi ìgbà ìtura ìgbà ìbùkún bẹ́ẹ̀ irú ìgbà tẹ́ ẹ bá fẹ́ ẹ wá kìbọnú àdúrà yìí oh my god ìyẹn ni pé nígbà tí ọlọ́run ti parí iṣẹ́ tán nínú àdúrà wa yìí ìgbà rere yẹ kó bẹ̀rẹ̀ mọ́ mi mo sọ fún yín níwájú ọlọ́run àti ènìyàn ìgbà eré yẹ kó bẹ̀rẹ̀ ẹ̀yin lè kẹ́ ẹ wò tẹ́ bá sì ní àwọn nǹkan kan ẹ wò ẹ wò ẹ wò sà dádì ẹ lọ́ máa wo fóònù tẹ́ bá ti ṣe oore ọ̀fẹ́ tán ẹ lọ́ máa ṣí fóònù yín wò báyìí gbogbo àwọn gbogbo àwọn oríṣiríṣi ẹ yo àwọn àwọn connections tẹ́ ní àwọn tẹ́ ń pè àwọn tẹ́ ń pè tẹ́ ṣiṣẹ́ ẹ ẹ ẹ lọ́ fi tù tẹ́ ẹ bá wò pé àgàmọ́ra ni irú èmi náà ẹ fi nọ́mbà mi tú mi ní problem lé lórí ó tọ́ pé ẹ ó máa ṣe o tẹ́ ẹ bá ní nǹkan kan tán ṣe fún yín lọ́dún kan tẹ́ ẹ rántí ẹ ti rántí ó dàbí dáàdì yẹn wọn lẹ́sà wọn ni àwọn rántí pé agbádá kan wà nínú ilé wọn wọn ni abúlé yẹn máa lo bí eighteen years bàtà ń bọ̀ nílò òyìnbó oníkanlọ́run agbádá tuntun onú ẹ̀ náà ṣiṣẹ́ sí wọn á gbé sínú kọ́ńbọ̀dù wọn látọdún yẹn lọ́hùn àwọn labajọ tádùn òun ṣe gbà mú ní à <laughs> ẹ kí lẹ máa fi ṣe báyìí wọn ní à àwọn lẹ́nìkan tẹ́ máa gbé fún wo ẹ gbé pẹ̀lú lálọ́n tẹ́ dìmọ́kẹ́ lọ jù sínú ìkólẹ̀ àbáwọn àwọn òkè kólẹ̀ ń lo òyìnbó dànù ni wọ́n náà kó dànù ẹnìkan kan kó ẹ bẹ́ẹ̀ ni ká ṣe ẹ gbálé ẹ gbá ìta ẹ jẹ́ kí ilé yín mọ́ torí pé ẹni mímọ́ fẹ́ wọlé wá báyìí ojú ẹ̀ kì í dẹ́ rí òkùnkùn kì í rírun kan báwọn yẹn kò fẹ́ ẹ yo torí pé èèyàn lè sin ọlọ́run méjì papọ̀ èèyàn lè ní two masters at the same time torí àdúrà yìí ní agbára gan jésù olúwa ẹ jẹ́ ẹ ẹ fún àwọn tí ò gbọ́ ìbò òkè ṣe oh lord turn the good side of life to me the good side of life o ti you suppose to be you suppose to be tired of these bad experiences every time. Now, that God should turn the good side of life to you. Eh? You are the one that will now tell which of the good times you want. Eh? Good times, times of blessing, good times of good health, eh? good times of prosperity. Ah, Jesus Olúwa. Ẹ ìgbà rere kàn mí. Ìgbà ìsinmi, ah, ìgbà ìbùkún, ìgbà ìtẹ̀síwájú, ìgbà ìtura, ìgbà ìrìn, ìgbà ìdúpẹ́ ìgbà ìgbà ìgbàlà ẹ ìgbà ìgbéga ìgbà ìrí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù olú ẹ yí ìgbà rere kàn mí jésù ẹ yí ìgbà rere kàn mí olú ẹ yí ìgbà rere kàn ìgbà ayọ̀ ìgbà ìdùnnú ìgbà ìtẹ̀síwájú ìgbà ojú rere ah ìgbà tẹ̀símọ́ni ẹ̀yin ọmọléèwé ẹni kọ́ lọ́run yí ìgbà rere kàn yín ìgbà graduation ìgbà ìgbà iṣẹ́ rere lẹ́yìn graduation ńkọ́ ìgbà ọkọ rere àti ìyàwó rere lẹ́yìn iṣẹ́ rere ńkọ́ ó yẹ ẹ̀yin ẹ máa fi bẹ́ẹ̀ fún ọlọ́run ọlọ́run á dẹ̀ yí ìgbà rere kan yín o ẹ̀yin máa wo àátúgbọ́ ẹ̀rí tó ní agbára o pé ọlọ́run ti yí ìgbà rere kan ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ìyẹn pé ọlọ́run á gbé wọn kúrò ní lẹ́vù kan lọ sí lẹ́vù tó tún ga jù yẹn lọ ó yẹ ọlọ́run ayé olú ẹ̀ ṣàánú fún mi lónìí ẹ yí ìgbà rere kan mi ẹ yí ìgbà rere kan mi olú ẹ̀ ṣàánú fún mi lónìí ẹ yí ìgbà rere kan mi gbọ́ àdúrà Jésù Kristi olúwa wa ẹ wo kí n tó gbàgbé ká tó lọ sínú àdúrà nu wa kí n tó gbàgbé ẹ dákun ṣe dé àdúrà tèmi ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká tó ń tẹra mọ́ assignment wọ̀ sẹ́yìn ní gbogbo ẹ gbogbo ẹ kò ní ìrí ẹyọ kan nú àdúrà tá a gbà lónìí tí mo lè yọ kúrò tàbí kí n yọ sọ́tọ̀ èyí tẹ́ kọ́lẹ̀ yẹn ó yẹ tẹnumọ́ kẹ́ ẹ máa gbà á ẹyọ ó yẹ já lọ nú àdúrà nu wa kíákíá ẹ jẹ́ ká lọ ibi la ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run tá a fẹ́ tọ́pẹ́ ìgbà àkọ́ rèé tẹ̀jọ́ yìí wa ibi la ti ń béèrè nǹkan tá a fẹ́ o àdúrà àánú òun là ń pè é àdúrà tí ọlọ́run ti ń ṣàánú fún àwọn tó fẹ́ ṣàánú fún àwọn tó béèrè fún àánú wá rí àánú gbà o ẹ gbà mú sọ fún yín torí kò sẹ́ni tó béèrè àánú lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run ní no mi ò ṣàánú fún irọ́ o àwọn tọ́lọ́run ti ṣetán àti parun gan tí wọ́n bẹ̀bẹ̀ fún àánú wọ́n máa rá to death kì í ṣe pé bóyá ó ṣiṣẹ́ rere rí láyé àánú gbà jésù máa sọ pé lónìí ni ìwọ ó pàdé mi ní paradíṣe ó yẹ ẹ jẹ́ ká bẹ̀bẹ̀ fún àánú ẹ ká máa gbàdúrà fún àánú ẹyọ ìyàtọ̀ bẹ̀ ni pé a máa ń change posture wa ìyẹn pé tó bá pẹ́ ẹ jókòó látàárọ̀ ni ẹ yẹ dìde dúró tẹ́ ẹ bá dìde dúró látàárọ̀ ni ẹ lè jókòó tàbí tẹ́ ẹ kúnlẹ̀ ẹ ṣàmì sọ pé ẹ change posture yín ẹ máa gbàdúrà ẹ máa dúró kí ni ẹ fẹ́ kọ́lọ́run kó ṣe gan tẹ́ ẹ dẹ̀ gbọ́dọ̀ sọ ẹ̀rí lé lórí ọlọ́run ṣe tá wa ó yá ó yá àtúnretí ẹ̀rí ẹnu yín ló dẹ̀ ti máa jáde àrètí ẹ̀rí o ẹ̀rí tí yóò máa ti yọ báyìí à ó yẹ yẹ tẹra mọ́ ẹ má wo nǹkan míì ẹ má jẹ́ kó sú yín o ó yẹ tẹra mọ́ ẹ béèrè ẹ bẹ̀bẹ̀ ẹ ṣìpẹ̀ ó yẹ máa gbàdúrà lọ́bẹ̀ jésù olú ẹ̀ ṣàánú jésù olú ẹ̀ ṣàánú jésù olú ẹ̀ ṣàánú gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ jẹ́ àgbàdúrà ọlọ́run wa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún orí ọ̀fẹ́ ńlá orí ọ̀fẹ́ ńlá orí ọ̀fẹ́ ńlá orí ọ̀fẹ́ ńlá orí ọ̀fẹ́ ńlá èyí tá lọ́dọ̀ yín lónìí olú ẹgbà ọpẹ́ wa àdúpẹ́ fún òjò àánú yìí tó ti rọ̀ àdúpẹ́ fún ọwọ́ agbára yìí tó ń ṣiṣẹ́ àdúpẹ́ fún àwọn ayé tẹ́ ti fọwọ́ kàn àdúpẹ́ fún àwọn ayé tẹ́ tún fọwọ́ kàn àdúpẹ́ fún àwọn ayé tẹ́ ti pinnu pé fọwọ́ kan bàbá gba ọpẹ́ wa ní orúkọ jésù kristi olú ẹ gba wa mo gbàdúrà fún yín bọ́lá ti bẹ tẹ́ mi ẹ̀ ń bẹ láàyè ní orúkọ jésù kristi ní orúkọ jésù kristi ní orúkọ jésù kristi àánú ọlọ́run yóò jáde nínú ayé yín ní orúkọ jésù ọlọ́run yóò gbọ́ àdúrà yín lónìí nínú àwọn tí ọlọ́run ti yà sọ́tọ̀ láti ṣe rere fún lórúkọ jésù kristi ọlọ́run kà yín mọ́ wọn ọlọ́run yóò yí ìgbà rere kàn yín à mo ní jésù yí ìgbà rere kàn yín à ní orúkọ jésù kristi ọlọ́run yóò yí ìgbà rere kàn yín à ìgbà ìbùkún ìgbà ìfọ̀kànbalẹ̀ à ìgbà ìṣerere ìgbà ìrí à ìgbà ìgbéga lórúkọ jésù kristu ọlọ́run yóò yí ìgbà rere kàn yín ògo ọlọ́run yóò farahàn agbára wà ọlọ́run yóò ṣiṣẹ́ ní orúkọ jésù kristi olúwa wa àmì jẹ́ kí ló fi jésù lóra wa ìfẹ́ mọ́tò ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú fún wa ẹ ti rí àánú ọlọ́run gbà ní orúkọ jésù kristi olúwa wa àmì praise the lord hallelujah thank you and god bless you.